alhamdulillah kọ́lọ́n kó sí ọ̀rọ̀ náà ní ohun tí ó sì ẹnì kọ̀ọ̀kan wa ní àǹfààní. náà àpẹẹrẹ gbogbo àwọn àlàyé tí a ti ń ṣe látàná títí di òwúrọ̀ tèmi lára àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá lọ wọ́n sì wú sí àwọn tí wọ́n jẹ́ àwọn òbí wọn. títúmọ̀ sí pé báwọn ẹni tí wọ́n ti kọjá lọ àpẹẹrẹ bí wọ́n ti rárá sáwọn òbí wọn káwa náà ó jẹni tí wọ́n ti mọ ọmú lò kọ́lọ́n kọ́mọ́sálà gẹ́gẹ́ bá a sì béèrè pé àpẹẹrẹ lára àwọn tó ti lọ àwọn tó jẹ́ ànábì ọlọ́run àti fún wa nírú ta ànábì Ibrahim àbáwọn míì náà nínú àwọn ànábì ọlọ́run àbá ànábì wa Muhammad sallallahu alayhi àwọn tó kú ní bàbá fún wọn lẹ́gbọ̀n bàbá wọn wọn dúró tì wọn tó ń tún wọn sì jẹ́ mùsùlùmí àti fún wa ní ti Ali Asma bintu Abubakar tí ìyá rẹ̀ wá tí ìyá rẹ̀ jẹ́ mùṣírikà ọ̀sẹ̀ bọ̀ táyà torí àsọ̀kalẹ̀ pé la yanhakumullahu anil ladina lam yuqatilukum fi din àti sọlẹ yìí náà lánàá káyà yẹn àtú fún wa ṣùgbọ́n àwọn tí ò tiẹ̀ já nẹ́bí ọlọ́run ká tó fún wa lápẹ̀rẹ̀ lára wọn ká wá wo báwo làwọn òbí wọn bá bàrà lẹ́mìí wọn dé torí gbogbo ohun yòówù táwa ń ṣe fáwọn òbí wa a gbọ́dọ̀ tún àníyàn wa ṣe sí èsè pé à ń ṣe é pétọ̀ kì í sásìn ìyá yìí kó fi bọ́ sàárè sí ń sin bàbá yìí kó fi bọ́ sàárè torí pé njọ́ táwọn ń ṣe dáadáa sí wa ẹ̀mí wọn ni pé ikú tí ọba pa ọmọ mi kọ́ pa mí àdúrà wọn ni pé ọlọ́mọdé kẹlẹ́yìn o síwájú torí pé nínú ètò tiwọn àdúrà ìfẹ́ ọmọ ìmọ̀ ọjẹ́ kí wọ́n gbé ayé àpé wà làkọ́dé alimnal mustaqdimina minkum wà làkọ́dé alimnal mustakhirin àwọn ọmọ wò kí bó ti yẹ kó rí ni pé òbí rẹ̀ ẹ̀kọ́ lọ́kọ́mọ rẹ̀ ọmọ sí lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n mọ́ ṣẹlẹ̀ tọmọ ṣáájú ànábi sọ àwọn láti mẹ́mẹ́ kódà rí nínú àwọn àfa àwa tó ti lọ àfa àkànbẹ tí wọ́n ń pè ní zar kì àbú zar algifari wọ́n ń pè ní zar ó ọmọ kẹtí wá ń jẹ́ umar afọ a yìí wá kò láyé òun náà ti bímọ bàbá tiẹ̀ náà wà ń bẹ láyé níjọ́ ni yìí kò láyé ọmọ várì umaru tó ọmọ várì wọn ń sọ pé àbó òun gbàtí òun kú bàbá tó bí wọn sọ pé wọ ọba foríjì èmi ti ọmọ mi torí pé ọjọ́ ọmọ dáadáa bá yóò kó ṣe tó níbi tó bá kù sí tí ò rí pé fún mi ọlọ́run èmi ti yá wa ṣé wọn ni mo wò ó pé ọlọ́run fún mi ń sinmi lọ́mọ tí ń dà mí láàmú yìí torí pé òní ẹjọ́ ọ̀la àròyé bọ̀ ọba dáràn lé ní kíyà rẹ̀ ọ̀tàn bàbá rẹ̀ ọ̀tàn wọ́n jọ mọ tira wọn kí gbogbo ẹbí wọ́n máa pe bàbá rẹ̀ pé ọmọ yìí ẹ wá kókó ńlẹ̀ fámìlì gbàtà ẹ̀ tí kọ́lé nítorí pé ń ba ọkọ̀ ẹbí wa jẹ́ àbẹ́yẹn ẹ wó kọ̀ mí báwo la sì ní jẹ́rú ọmọ bẹ́ẹ̀ káwá wo ọ̀kan náà àwọn àfa wa á fún wa lápẹ̀rẹ̀ bíi mẹ́ta wa kẹ́mẹ́ta ń pè ní Al-Hanafi wọ́n ní àwọn rí ọ̀kan nínú àwọn àfáà tó náà jẹ́ nìire wọ́n ń pè ní kahamash bunu hasan kahamash bunu hasan wá wà nínú ilé ọwọ́ rí àkekèé nínú ilé fàhàràdà an yaqtulaha ọwọ́ fẹ́ pa àkekèé yẹn tàbí kò tiẹ̀ mú kọ́wọ́ fi kì í kó aṣọ ti ila juhuriha wá sáré ó wá ronú pé kí lòun lè ṣe ìyá òun sì ń bẹ nínú ilé nínú ilé kẹ́nà tọ́lá kéèké yìí náà sí kò wọ́n lọ mú gi ni kó wọn wọn fi rú kíní yẹn ni àbó wọn dáná sí sáà kí lòun fẹ́ ṣe kí n kọ́kọ́ sọ ní tàfà sí ni àfà wa ti ọwọ́ bọnú ìsà kéèké yẹn gbàtọ́ tọ́ bọnú sa àkéèké wàjá àláti tẹ̀dọ̀rí bùhù àkéèké wa bẹ̀rẹ̀ sí àwọn ládàá ọ̀gá ti hù àkéèké wa bẹ̀rẹ̀ sí ta ń gan tí sọ̀nà kan oró yìí wá ti pọ̀ àwọn yẹn wá dé kí ló dé kahamash bunul hasan àà ṣé àkekèé àtọwọ́bọ náà sọ àkekèé ni kí ló tó fi ṣe bẹ́ẹ̀ ó ní ohun tó jẹ́ kó wọn ṣe bẹ́ẹ̀ ni pé tóun bá ní kó wọn ṣẹ̀ṣọ̀ lọ mú bi àbí nǹkan kan tó wọn ó kì bọ́nú hò àkekèé lè ti jáde kó wọn ó tó dé ìyá òun ti mẹ́nu sáré kì í ọlọ́ta òun ọ̀fẹ́ kàkekèé ọ̀sá kọ́ jáde kó wọn tó lọ mú nǹkan tó wọn fi pa kọ́ wá ta ìyá òun sẹ́mi àti wọ sa wà nípò bẹ́ẹ̀ àwọn tó bí wa yìí tí ì rí jẹ sáà ń wò pé kí ìyàwó jẹ kébi ọ̀pá wa bí hadith àwọn ẹni tó fi ìṣe dáadáa sóbì rẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn àwọn tí yóò ké bò mọ́lẹ̀ tó ní òun lọ fún omi wàrà tóun bá sì fún mi wàrà owó iṣẹ́ tóun bá kọ́ sí àbí omi wàrà yẹn òun èé jẹ́ ṣáájú òbí òun táwọn òbí yẹn wá ti sùn débi pé ń gbọ́ òun dé òun wá gbé lọ́wọ́ pé ẹnìkan kí òun ní tì tẹ́sí ẹ̀ bí ṣe òun títí tílẹ̀ wá fi mọ́ òun wá gbé omi wàrà yẹn lọ́wọ́ tílẹ̀ fi mọ́ irú bẹ́ẹ̀ ni àfàwà káhámà sí náà ṣe yí pé káàkiri bá jáde kó wọn tó lọ mugi tábàlọ ta yá òun á àbúrò ọ̀bọ̀rọ̀ ya yá òun síbí wọn wọn pè pé ìyá dákú oníṣẹ́ ọ̀sẹ́ ni kẹ̀kẹ́ ń lé ni wọ́n ní ìyá ọ̀gbádùn ọlọ́lọ́run ó fún wọn lálàáfíà àwọ̀gán ọ̀gbádùn ó sì gbádùn lóòótọ́ tó tẹ́ bá gbádùn ọ o. wọ́n náà ti bímọ mọ òbí ṣe rí nígbà tí wọ́n kú ẹ̀kọ́ àrọ́mọ́ ń gbóná tó ní nǹkan kan lápò wọ́n wàá kọ oògùn fún kóògùn tí wọ́n kọ fún wa ni o lè débi tó rọ oògùn tí wọ́n bá sírò rẹ̀ tí wọ́n sọ pé òun padà bọ̀ wá nítorí pé tọ̀ ọ̀bá ní ráwìn owó àpò rẹ̀ ọ̀ka ni wọ́n sì wá wò wá àwọn ọ̀yá yìí ọ̀kan náà wà fún ni ó ní innahu mi hayya atili kulla anwahil ana watamannatil fala nàjà abẹ́rẹ̀tìkọ́ afa kama ti tó fi sebe nìyẹn o o ní khiftu an taharu jamina juhur fatajiha ila ummi fatalidaguha ilé ìbẹnu ọ̀rọ̀ àfáwà tíra tó ń pè bẹ́rù wàlídìí àfáwà Tabtusi alákọ̀ọ́kọ́ ni nínú àpẹẹrẹ àwọn ẹni rè tánà ẹlẹ́ẹ̀kejì àfáwà Zainul Abidin ọmọ Hasan ọmọ Ali asan ọmọ ali a òbejì ọmọ fatima ọmọ anabi ọmọ ọmọ anabi sallallahu alayhi wa sallam wọn inú tí wọn mọ̀mọ́ ni pé ọ jẹ́ ọmọ dáadáa sáwọn òbí rẹ̀ ọwọ́ akúkú yá ẹ̀ gbogbo èèyàn láwọn ọkọ ẹni ni wọ́n ní ha bó o ṣe mọ̀ sí ẹ̀dá sí ìyá rẹ̀ tó ta mọ́ lẹ́ni rẹ̀ ṣùgbọ́n ààrí ọrí kọ́ jẹun pẹ̀lú ìyá rẹ̀ nú abọ́ kan ṣoṣo ajẹ́ pé kẹjọ jẹun pọ̀ wọ́n àti ìyá rẹ̀ tó fún ó ní kì í ṣe pé òun kórìíra yóò làwọn ibi ilé ọjọ́ jẹun o ẹ̀rù ń bà wọn àǹtẹ̀sibikọ̀ yẹ́dì ilẹ̀ ti ilé àyínú ha fa àkúnà kọ́ di ha. o lè jẹ oúnjẹ náà ní pẹ́lẹ́gbẹ̀ẹ́ bí ìyàwó kó bu àmàlà sí ni tó sodo sílẹ̀gbẹ̀ẹ́ yìí mo fi ni àbí ẹran tí wọ́n gbé sínú abọ, wá pé tòun ṣáájú tó òun ni ìyá òun mú ojú yóò òun ti ṣáájú ọwọ́ òun wá kọ́kọ́ mu ṣáájú ìyá òun òun wá òkú tóun bá ṣáájú yóò òun mú ẹran àbí ibi tí ẹ̀mí yóò òun lọ kóun fẹ́ bù ọwọ́ àwọn jọ pàdé lójijì òun lòun wá kọ́kọ́ bù bẹ̀ ọmọ jẹ́ pé òun ṣe ìyá òun látara rẹ̀ pé ohun tí ojú rẹ̀ rí tí ń wo ojú ẹ̀ tí ń wo ẹ̀mí rẹ̀ ọwọ́ tòun ṣáájú rẹ̀ débi àbọ̀jọ pàdé àwọn wájọ lòun wọ́n fi wò pé kíyà wọn jẹ tó bá wò tó bá bù lọ́tọ̀ kó fóun lọ́tọ̀ ọlọ́run kọ́ bá káwọn ẹni rè tàlẹ́kù sàwọn ẹlẹ́ni rè tó tá a bá sọ pé wọ́n alẹ́ hìkì náà bí sọ́ọ̀lì hìn ọlọ́run dàwọn ẹni pọ̀ máwọn ẹni rè já lé wọn bá á ṣiṣẹ́ rẹ̀ ni o. ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ pabambarì tí wọn ní òfin mọ̀ pé báwo ló ṣe tún di ọ̀kan náà àwọn àgbà àfa tó ń pè ní Suleiman bonu Hayub àfa wa Suleiman bonu Hayub ó ní laqad makastu utlubu al-ilma wabtaghi ifsal Qur'an aksaru min ó ní òun lò hatlubul ilm tóun wá ìmọ̀ fún ohun tí ò kéré ní odidi ọdún mẹ́wàá òun fẹ́ kóun fẹ́ há alukur'an tòun ti gbogbo wàhálà òun yìí òun ọmọ alukur'an ká fatia ò sóun lórí kóun orí ha àbí kóun orí kà pẹ̀lú gbogbo àwọn àkàmù rẹ̀ ó ní fa'azza alayya fún mi ọ̀là kó pé báwo mo fẹ́ kéwì mo sì fẹ́ ké. oni ní wàkádà yai asmini àsùnmí ni kódà àfa àti nkọmi ṣéwù ti nkọmi nálùkùránì ti nkọmi ní kéwù ó ti fẹ́ẹ́ jákàn pé eré eléyìí ti kú kọ̀fẹ́ sọ ní àbáyọ ó ní òun á bẹ̀rẹ̀ sí sunkún òun sunkún báwo lòun gbégbà àfa gbìyànjú fóun báwo lòun ṣe ní ráwà aláàfáà láre òun náà ń bẹ lọ́wọ́ òun kírun òun fẹ́rí kanlẹ̀ fọ́lọ́run òun ṣe gbogbo ẹ̀ ó lóun sáré pé kò yípo nǹkan yóò yípo náà ni ó ní wá lọ bá ẹnìkan nínú àwọn tó mọ̀ pé àáfàá ni kì í ti polóògùn lòún lọ bá ń pa àáfàá ọ̀rọ̀ yóò yé òun nínú àwọn àáfàá rí tọ́ bá báwọ̀ náà wọ́n tọ́ so kí lọ́ọ́ sọ fún kí ni wọ́n sọ fún wọn kí lọ́ọ́ sọ fún wọn sókè ó mú tẹ̀sùbáà ni sókè ó tẹ́wọ́ ni sókè ó wọṣẹ́ fún ni sẹ́ni yàrá lọ́kọ̀ béèrè sẹ́ni yàrá yìí kéde pọ́sẹ́ni yàrá yìí ọ̀fẹ́ tọ́ka fún bíi tànẹ́bì àbí tàwọn sọ̀hábà ṣé àyín lórogún àfa bu nìyàn ìṣẹ̀ni rè ọlọ́run wa sọ fún àfa pé ah báwo lòun fẹ́ gbé gbà àfa tó ń sọ fún àfa wa ni ah alẹ́ka ọmọ njó níyà sẹ́kọ́ anábì náà ẹ̀bìyẹn tó lòun ṣe lọ́hùn pé àwọn tó gbọ́ súnmọ́ anábì yẹn ni pé so níyà láyé fakultula òun am olóhùn níbẹ̀ ni òun níyà ọwa ni àwàbárún bíhà ant àwàbárún bíhà ant sọmọ ọrẹ ni ó fún ìyá rẹ̀ báyìí ohun tó ní sọ pé ó sì ń ṣe dáadáa sí ìyá rẹ̀ ọ̀ ń kẹ́ lójú ọ̀ ń kẹ́ ní mò ń ṣe dáadáa sí ó lóun ní àfa ìyálà ìyá dáadáa gbogbo ibi dáadáa kún sí òun ṣe fún ìyá òun tó mọ àfi tó bá kun kan mí tọ́lọ̀ òjú rẹ̀ gbogbo àwọn táwọn wò ká máa ṣí ààrẹ bí àfa wa Umar Sala Malam àtàwọn míì tó kun ní ká kó lè jàǹfààní fáwọn tọ́jẹ́rú wa náà káwọn ní ọmọ rí gbọ́ ń yípo káwọ́jọ́ lè dáa gbogbo àwọn táwọn wà live ká mọ̀ sí ààrẹ ọlọ́nkọ̀ sọ yín lẹ́sàn rí àbábá wa láti kó gbòyìn ni à ń kí. naam ọ̀dọ̀ wa ni a ṣé gbogbo dára tó mọ̀ lòun ṣe sí àwa tó bá rí bẹ́ẹ̀ lọ bá yà rẹ̀ wà múra à ń tẹ̀lé ulak bí ifsil quran wal fiqh fi din lọ bá yà rẹ̀ kọ́kọ́ sàdúrà fún ọlọ́run ju rálù quran rà kọ́ lágbóyè ẹ̀sìn ibò náà lónìí kọ́ ọmọ lọ́lẹ́kẹ́ ọlọ́run wa lọ bá yà òun ẹ̀já wò yà rẹ̀ náà torí pọ́ mọ̀ mí náà wọ́n sọ fún báyà kọ̀ tiẹ̀ sìn rí ó jẹ́ nílẹ̀ náà ni pé ah, kíkún àmọ́ ọmọ ṣàdúrà fún ọ ẹlọ́fíjọ́pọ̀ ìyá wa ẹ mọ ṣàdúrà fún ọmọ ẹ mọ ṣe pé ọmọ ń gbìyànjú fún yẹtọ̀ máa bá nu jẹ́ pẹ̀lú èpè kò sí ní tí ó ṣe fún yín tẹ́fì yín bàbá mi náà bẹ́ẹ̀ ni kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀jà pin wọ́n lẹ́mìí ẹ mọ̀jà sọ wọ́n dọmọkọ́mọ̀ látara ọ̀kánjúà àbí àìlẹ́mi ká gbà pé ohun tọ́lọ́ ni wọ́n ṣe òun wá lọ báyọ̀ òun gbà fáwọn kó wọn lọ báyọ̀ òun wá lọ báyọ̀ òun pé à wà kàbárùtùhà bíbà kọ́ọ̀là rọ́jùl pẹ̀lú nta fa àìsàn òun lọ sọ báyìí báyìí láfa àwọn kẹsà dọ́wà fún un à wọ́n ní òun ní ọ̀dà kálí mọ̀ pé ìyàtọ̀ lẹ́kọ̀ọ́ ni òní fanta sọ̀rọ̀ àtàkànà lẹ́yìn wàjẹ́ àwọ̀kùtù sahar àsìkò tá a wà àsìkò tá a ni ìyá wa ó ní ìyọ̀n wa ní ọ̀dà ìyá fúnra ọlọ́run ọlọ́run náà wọ́n sọ̀kalẹ̀ nínú àdìsí kúrú sí àdìsí ànẹ́bí sallallahu alaihi wasallam tó wọ́n bẹ̀rù tàlẹ́ntì ní bùkátà tàlẹ́ntì ń wá àlàáfíà tí ń wá báyìí ah. ó ní ìyá òun wá ní ọ̀dà tó bá òun bẹ̀ lọ́hùn fún ọ ó ní gbòó dòrò ìyá òun gbàgì ọ̀sàlùwàlá kẹ́ bá kó wá sí rí ó ná tó wá ní kódà ń tún gbààwẹ̀ lọ́la fọlọ́n lórí kí mo fẹ́ sahari àrí fún gbàwọn ànábì ọlọ́run ó ní mm-hmm. wọ́n bẹ̀rẹ̀ àṣehárì hom yẹ́sítàkìrò bàtọ́ sọ̀rọ̀ wa ibadu rahman lẹ́dínà yamshuna alal arda awna àti irú ọ̀rọ̀ tó ń sọ fún wa pé ṣe àmúlẹ́ìlì láàtó òdì wàlákin láàmàdùn wọlélẹ̀ àmàdùn kìdọ̀ ò abiláwọn ẹ̀sìn bí ti gbé wá bò mí pé ọfà òru làdúà àtàhàzà òbí dùà ìwọ́ tẹ̀sídẹ̀rì ìyàwó títí tí àlùfájà rẹ fi yọ fi mọ́ ìyàwó ń bẹ lọ́hùn fóun ìyàtọ̀ ajílẹ̀ ti ń gbàwẹ̀ ni wàláhì fastajaba Allahu lí ọlọ́run wá gbàdo òun ni wọ́n kà hánà mọ́ kánà àkìlí ṣamṣan tahajjaba ha sahaba sọ́yìf ó ní ìyá òun parí àdúrà tọ́lọ́run pé ọjọ́ tó tẹ̀lé báyìí ọwọ́ dàgẹ́ bíi pé ọpọlọ òun dàgẹ́ bíi òrùn tẹ́ kúrúkúrú àsìkò ló gbò ó ní dàgẹ́ kẹwàá dé ká kúrúkúrú yẹn làákàyè òun wá sín débi pé òun wá di pé nínú ẹni tí ń hàn nǹkan tó bá ti kàǹkẹ́ fún òun báyìí nǹkan yẹn ń dúró lẹ́sẹ̀kẹsẹ̀ ni. wò àṣírà òhun fa àmà òun wá dẹni tó bá ti sọ̀rọ̀ kékeré báyìí òun lòun kọ́kọ́ ń gbọ́ yé. òun wá dẹni tó ní ọpọlọ tó mú bérebére àtòyé tá a lè fi nǹkan kan míì wuyì. a àfáwa ni láti ibẹ̀ báyìí òun wá dẹni tí wọ́n ń gùnkè nípa alukur'an òní wà asùbà òun wá dẹni tí ń lù ẹ́ fi buhurul ilmi wal hikma gẹ́gẹ́ bá fàyè sọ́kọ́ kún mustafidan kulla yawmi siyadatan minal ilmi wasba fil buhuri fawaidi inú odò àǹfààní òun bẹ̀rẹ̀ sí lùmù inú ikma nabi sallallahu alaihi wasallam tọ́lọ́ sọ fún àná wípé asọ̀kalẹ̀ fún wọn alquran wal ikma yuallimuhumul kitaba wal hikma olùwárí pé gbèsè ayé òun yàtọ̀ ìmọ̀dé à àfáà náà wà ń pariwo wá di èèkàn nínú àwọn onímọ̀ sẹ́nìkan ò lè fọ́ ọ̀rọ̀ òun dànù òun di ẹṣin tí ń sáré bérebére níbi mímọ̀ ọwọ́ àǹtọ́ bá rí bẹ́ẹ̀ o faman kana lahu ájà ta'athar alayhi qada'uha ẹ̀yin tó bá ní tó lágbára tí ọ̀rọ̀ ní àbáyọ rẹ̀ falẹ̀ yẹ́s alẹ́ àbáwá ìdùá pé àsùn lórí yín àtòrí yín wàá lùwà ogójì ìyá sí là fún tó máa ìyá rẹ̀ ni ojú ọlọ́run lórí rẹ̀ ìyá rẹ̀ ni ọbẹ̀ níṣẹ́ àdúà fàlìyẹ́sì àbàwẹ́ ìdùà ẹ̀yin ìyá náà sẹ́yìn náà ń ṣe fáwọn ọmọ yín fún tẹ̀ tó bí yín lóbi jẹ́ pé tọ́mọ bá ti ń ṣe nǹkan fún yín ti ń ṣe fún yín káwọn bẹ lọ́run fún pé kò ní tẹ́ lọ́wọ́ rẹ̀ ò ní sìnṣe lábẹ́ pé kò ní sìnṣe ni pé kò ní sẹ̀yìn tí ó fi gbèpè ẹ̀yin ní òsì ní sìnṣe tó fi jẹ́ pé bọ́ bá ṣe bó ṣe mọ ẹ̀ ní wo kójú bẹ́ẹ̀ lọ kó ṣe kà tẹ́ fi ṣépè fún un ara àwọn dáadáa tá a ti sún bí ẹni àti tí wọ́n ti bẹ̀ jáde lélẹ́yìí káwa wura wa lẹ́nu tọ́lá ní tọ́lọ́ bá nẹ́bí náà pé bàbá òun fẹ́ múnú owó òun mélòó àwa tá a ti tọ́lọ́hún ti kẹta níkà ǹjẹ́ àwọn wa lè dé kọ́ sọ pé ọkọ̀ rẹ̀ èyí tó wọ́n jù ní a fẹ́ lò dé àtàwọn ọ̀rẹ́ mi lọ́la ọkọ̀ rẹ̀ èyí tó ní owó rẹ̀ pọ̀ tí ọ̀fẹ́ ìṣirò ẹlẹ́yìn òun ọ̀fẹ́ gbé lọ. òní pé ah, bàbá bó ṣe yẹ ni pé ń tọ́ bá tọ́ka sí tó wù ní àgbè fún un ẹni wá ní bàbá mi tọ́ bó wọn lówó mi bó ṣe wù wọ́n báwo náà ní sọ́ọ̀bù ní bàbá rẹ̀ wá dè kí pé mo tí kò mú gbó kò ṣe kíní kan ni tọ̀ mo ní di five thousand ẹ sọ fún bàbá yín pé mo wá sọ́ọ̀bù mo gba five thousand ah wọn ní àmọ́ fún yín tẹ́bá ti wá mọ́ èyí tí mo fún yín lálẹ́ gẹ̀ wọ́n lù mí ah wọn náà ti kọ́ àkọọ́lẹ̀ àbánitá káà ni wọ́n fún ọmọ wa ká máa da ọmọ rẹ̀ láàmú ṣùgbọ́n bùkátà gbẹ̀yìn tá a tọwọ́ bowó ọmọ ẹni àdébí wa sọ fún ẹnìyẹn fún sọ̀hábà yẹn pé ọ̀sá burú anta wa maluka li abika ẹ̀ńtọ́ lẹ́rú lọ lẹ́rú àti wọ àti dúkìá tó ní bàbá rẹ̀ lónìí ọ́ bàbá rẹ̀ lónìí ọ́ ẹlòmíì ẹlòmíì gbèsè ọdẹ fún bàbá rẹ̀ kó tó mọ fún lóúnjẹ ni ìpè ẹ̀yin bàyín kọ́lé kan síta àwọn nígbà security mọ́ gbàtà ẹ̀sìn lọ́ọ̀bì kankan ẹ̀ńtọ́ bá ti ń dé ìlà ń fi style stylishly ń gbèsè security fún bàbá rẹ̀ ẹlòmíì gbèsè alágbàṣe fún bàbá rẹ̀ pé nígbà tó lọ́hùn tẹ̀kú sí ẹ̀yìn mọ̀ ń pa oko dídá àyà sí nǹkan mi pé wọn náà bá wọn sọ bẹ́ẹ̀ wọn sọ bẹ́ẹ̀ nígbà tó bá rẹ o ti pàrọ̀ tẹ̀ fún bọ́ọ̀rẹ́ kan bá ń wá lọ́rẹ́ kẹta àbára àbáwọn ẹnìkan ní wá pé alájì kan rí kódà bàbá yín ló ṣe báyìí pẹ̀lú rẹ̀ kíní kan ẹ̀yin ẹ wọn ikú sáwọn àwọn àwọn òfin ẹni yìí sẹ́ńtà àṣàbùrú sí eléyìí ni díẹ̀ nínú àwọn ọ̀nà tá a gbà fi ṣe dáadáa sí àwọn òbí wa yálà ìyá wa àbí bàbá wa naam. alhamdulilayi kọ́lọ́n kó sí ọ̀rọ̀ náà ní ohun tí ó sì ẹnìkọ̀ọ̀kan wa ní àǹfààní. náà àpẹẹrẹ gbogbo àwọn àlàyé tí a ti ń ṣe látàná títí di òwúrọ̀ tèmi lára àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá lọ wọ́n sì wú sí àwọn tí wọ́n jẹ́ àwọn òbí wọn títúmọ̀ sí pé báwọn ẹni rẹ tí wọ́n ti kọjá lọ àpẹẹrẹ bí wọ́n ti rárá sáwọn òbí wọn káwa ní olè jẹni tí wọ́n ti mọ̀ mú lò kọ́lọ́n kọ́mọ́sálá ìjẹ́ kó lékún gbèsè ayé nìkọ̀kẹ́ wa ní ti dáadáa. náà gẹ́gẹ́ bá a ṣe béèrè pé àpẹẹrẹ lára àwọn tó ti lọ àwọn tó jẹ́ ànábì ọlọ́run àti fún wa ní ruta ànábì Ibrahim àbáwọn míì náà nínú àwọn ànábì ọlọ́run àbá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tó kù ní bàbá fún wọn lẹ́gbọ̀n bàbá wọn wọ́n dúró tì wọ́n tóun ti mọ̀ sí jẹ́ mùsùlùmí àti fún wa ní ti ali asma bintu abubakar tí ìyá rẹ̀ wá tí ìyá rẹ̀ jẹ́ mùṣírìkà ọ̀sẹ̀ bọ̀ táyà torí àsọ̀kalẹ̀ pé la yanhakumullahu anil ladina lam yuqatilukum fi din wa lam yukhrijukum min diyarikum àti sọlẹ́ yìí náà lánàá káyà yẹn àtú fún wa ṣùgbọ́n àwọn tí ò tẹ̀ já nẹ́bí ọlọ́run ká fún wa lápẹ̀rẹ̀ lára wọn káwa wo báwo làwọn òbí wọn bá bàrà lẹ́mìí wọn dé torí gbogbo ohun yòówù táwa ń ṣe fáwọn òbí wa a tún àníyàn wa ṣe tí èsì pé à ń ṣe é pétọ̀ kì í ká sìn ìyá yìí kó fi bọ́ sàárè tí ń sin bàbá yìí kó fi bọ́ sàárè torí pé níjọ́ táwọn ń ṣe dáadáa sí wa ẹ̀mí wọn ni pé ikú tí ọba pa ọmọ mi kọ́ pa mí àdúrà wọn ni pé ọlọ́run mọ̀jẹ̀ kẹlẹ́yìn o síwájú torí pé nínú ètò tiwọn àdúrà ìfẹ́ ọmọ ìmọ̀ ọjẹ́ kí wọ́n gbé ayé àpé wà làkọ́dé alimnal mustaqdimina minkum wà làkọ́dé alimnal mustakhirin àwọn ọmọ wò kí bó ti yẹ kó ni pé òbí rẹ̀ ẹ̀kọ́ lọ́kọ́mọ rẹ̀ ọmọ sí lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n mọ́ ṣẹlẹ̀ tọmọ ṣáájú ànábi sọ àwọn láti mẹ́mbẹ̀ kódà rí nínú àwọn afọ àwa tó ti lọ àfa àkànbẹ tí wọ́n ń pè ní zar kìí ṣe àbú zari algifari wọ́n ń pè ní zar ó bí ọmọ kẹtí wa ń jẹ́ umar zar yìí wá kò láyé òun náà ti bímọ bàbá tiẹ̀ ní àwọn láyé níjọ́ tẹ́ni yìí kò láyé ọmọ umar ọmọ wá ń sọ pé òun wọ ọba foríjì báńkẹ́ báńgẹ́ èmi ti yá fi ọmọ mi torí pé ọjọ́ ọmọ dáadáa sí mi ṣùgbọ́n báyìí ò kó ṣe tó níbi tó bá kù sí tí ò rí wọ̀ mi pé fún mi ọlọ́run èmi ti yá fi rẹ̀ ọlọ́run bá ń yá fi rẹ̀ ṣé táwa bá kú ṣáájú àwọn òbí wa ṣé wọn ní mo wò ó pé ọlọ́run fún mi ń sinmi lọ́mọ tí ń dà mí láàmú yìí torí pé òní ẹjọ́ ọ̀la àròyé bọ̀ ọba dáràn lé ní kíyà rẹ̀ ọ̀tàn nítorí pé ń ba ọkọ̀ ẹbí wa jẹ́ abẹ́yẹn wó kọ̀ mí báwo la sì ní jẹ́rú ọmọ bẹ́ẹ̀. káwá wo ọ̀kan náà àfa wa á fún wa lápẹẹrẹ bíi mẹ́ta báwo kò wá sí rí. àfa wa kẹ́mẹ́ta ń pè ní Abdulrahman Al-Hanafi wọ́n ní àwọn rí ọ̀kan nínú àwọn àfa tóun náà jẹ́ nìire wọ́n ń pè ní Kahmas bunu Hasan Kahmas bunu Hasan wá wà nínú ilé ọwọ́ á rí àkekèé inú ilé

Kini yẹn ni àbó wọn dáná sí ó sáwọ kí lóun fẹ́ ṣe kí n kọ́kọ́ sọ ohun tó àfa ṣe ni àfa wa ti ọwọ́ bọnú ìsà kéèké yẹn ìgbà tó tọ́ bọnú sa àkéèké wàjá àláti tẹ̀dọ̀rì bùhù àkéèké wa bẹ̀rẹ̀ sí áwò ládàgàtì hù àkéèké wa bẹ̀rẹ̀ sí ta nǹkan tí sọ̀nà kan oró yìí wá ti pọ̀ àwọn yẹn wá dé kí ló dé kahamash bunul hasan àà ṣé àkéèké àtọ́ bọnú ọ̀sà àkéèké ni kí ló tó fi ṣe bẹ́ẹ̀ ó ní ohun tó jẹ́ kóun ó ṣe bẹ́ẹ̀ ni pé tóun bá ní kóun ó ṣẹ̀ṣọ̀ lọ mú bi àbí nǹkan kan tóun ó kì bọ́nú hò àkekèé lè ti jáde kóun ó tó dé ìyá òun ti mẹ́nu sáyè kì òun ọ̀fẹ́ kàkèké ọ̀sá kọ́ jáde kóun ó tó lọ mú nǹkan tóun ó fi pa kọ́ wá ta ìyá òun sẹ́mi àti wọ sa wà nípò bẹ́ẹ̀ àwọn tó bí wa èyí tí ì rí jẹ ìṣẹ̀dáda sóbì rẹ̀ bẹ́ẹ̀ lọ́n àwọn tí yóò ké bò mọ́lẹ̀ tó ní òun lọ fún omi wàrà tóun bá sì fún mi wàrà owó iṣẹ́ tóun bá kọ́ sí àbí omi wàrà yẹn òun èé jẹ́ ṣáájú òbí òun táwọn òbí yẹn wá ti sùn débi pé ńgbò òun dé òun wá gbé lọ́wọ́ pé ẹnìkan kí ní tì tẹ́sí ẹ̀ bí ìṣe òun títí tílẹ̀ wá fi mọ́ òun wá gbé omi wàrà yẹn lọ́wọ́ tílẹ̀ fi mọ́ irú bẹ́ẹ̀ ni àfa wa káhámàsì náà ṣe yí pé káàkiri kì í bá jáde kó wọn tó lọ mú gi fábàlọ́ tàyà òun á àbúrò ọ̀bọ̀rọ̀ ṣèyà òun ṣebí wọn wọ́n pè pé ìyá dákú oníṣẹ́ ọ̀sẹ́ ni kẹ̀kẹ́ ń lé ni wọ́n ní ìyá ọ̀gbádùn ọlọ́run wo fún ọlálàáfíà àwọ̀gán ọ̀gbádùn ó ah, sì gbádùn lóòótọ́ tó tẹ́ kọ́ bá gbádùn ọyẹ kára ọ̀tá ọ́ torí pé àwọn tó bí wa wọ́n ṣe wàhálà o wọ́n náà ti bímọ mọ òbí ṣe rí nígbà tí wọ́n pè ọ́ kí ara ń gbóná tó ní nǹkan lápò wọ́n wàá kọ oògùn kan kó oògùn tí wọ́n kọ fún wa ni o débi tó rọ oògùn tí wọ́n bá tọ̀ ọ̀bá ní ráwì owó àpòrẹ́ ọ̀ka bẹ́ẹ̀ ni wọ́n ṣe wá wò wá àwọn ọ̀yá yìí ọ̀kan náà wà fáni ó ní innahum mi hayya atili kulla anwahil ana watamannati lifala awan naja abirtiqa afa kama sin to se ben yow ó ní an taharuja min al juhur fatajiha ila ummi fataldaghha ilin benu rafawa tíra tó ń pè mbérò lè wà lè nà fáwọn àtọ̀ tó sí alákọ̀ọ́kọ́ ni nínú àpẹẹrẹ àwọn ẹni rè tánà. ẹlẹ́ẹ̀kejì àfáwọn Zainul Abidin ọmọ Hasan ọmọ Ali Hasan ọmọ Ali àwọn òbejì ọmọ Fatima ọmọ anabi ọmọ ọmọ anabi sallallahu alayhi wa sallam wọn inú tí wọn mọ̀mọ́ ni pé ó jẹ́ ọmọ dáadáa sáwọn òbí rẹ̀ ọwọ́ akúkú yá ẹ̀ gbogbo yẹn lọ́wọ́ ha bó o ṣe mọ̀ ṣẹ̀dá sí ìyá rẹ tó ta mọ́ lẹ́ni re ṣùgbọ́n ààrí ọrí kọ́ jẹun pẹ̀lú ìyá rẹ nú abọ́ kan ṣoṣo ajẹ́ pé kẹjọ jẹun pọ̀ wọ àti ìyá rẹ ẹ wá jẹ́ àwòsàn tó fún wọn ó ní kì í ṣe pé òun kórìíra yóò làwọn ìdílé ọjọ́ jẹun pọ̀ ṣùgbọ́n o ẹ̀rù ń bà wọn àǹtẹ̀sibikọ̀ yẹ́dì ilẹ̀ àmà sábàkọ́ ti ilé ìhì àyínú ha fàákùnà kọ́ di àkọ́kùtù ha. ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ó lè jẹ́ oúnjẹ náà ní pé lẹ́gbẹ̀ẹ́ bí ìyàwó kó jẹ́ ń bu àmàlà tó ní tó sodo sí lẹ́gbẹ̀ẹ́ yìí mo fi ṣàpẹẹrẹ ni àbí ẹran tí wọ́n gbé sínú abọ́ kọ́ wá jẹ́ pé ọwọ́ tòun ṣáájú lọ ọbẹ̀ tó ìjẹ́ pé òun ni ẹ̀mí ìyá òun mú ojú yóò òun ti ṣáájú òun débẹ̀ ọwọ́ òun wá kọ́kọ́ mu ṣáájú ìyá òun òun wá òkú tóun bá ṣáájú yóò òun mú ẹran àbí ibi tí ẹ̀mí yóò òun lọ kóun fẹ́ bù ọwọ́ àwọn ọjọ́ pàdé lójijì òun lòun wá kọ́kọ́ bù bẹ̀ ọmọ jẹ́ pé òun ṣe ìyá òun látara rẹ̀ pé ohun tí ojú rẹ̀ rí tí ń wo ojú ẹ̀ tí ń wo ẹ̀mí rẹ̀ ọwọ́ tòun ṣáájú rẹ̀ débi àbọ̀jọ pàdé àwọn àjọ bù lòun mọ́ fi wò pé kíyà wọn jẹ ohun tó bá wù wọn bá bù lọ́tọ̀ kó fún un lọ́tọ̀ ọlọ́run bá káwọn ẹni rè tàní kó sàwọn ẹni rè tó tá sọ pé wà àlè hìkìnà ẹbí sọ́ọ̀lì hìn ọlọ́run dàwa ní ẹ̀pọ̀ fáwọn ẹni rè já lé wọn bá á ṣiṣẹ́ rẹ̀ ni o ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ pabambarì tí wọn náà fi mọ̀ pé báwo ló ṣe tún dì ọ̀kan náà àwọn àgbà àfáà tó ń pè ní Suleiman bono Hayub afáwà Suleiman bùnú Ayub ó ní laqad makastu utlubul ilma wabtaghi ifsal Qur'an aksaru min asara sinin ó ní òun lò utlubul ilma tó ń wá ìmọ̀ fún ohun tí ò kéré ní odidi ọdún mẹ́wàá òun fẹ́ kóun fẹ́ há alukur'an tòun ti gbogbo wàhálà òun yìí òun ọmọ alukur'an kà kódà fatia ò jókòó lórí kóun rí ha àbí kó wọn rí kà pẹ̀lú gbogbo àwọn àkàmù rẹ̀ ó ní fa'azza alayya dhalika ọwọ́ alágbára fún mi ọ̀là kú pé báwo mo fẹ́ gbé gbà kéwì mo sì fẹ́ ké ó ní wàkádà shaykhi yai asminni kódà àáfàá ti ń kọ́ mi ṣéwù ti ń kọ́ mi nálùkùrán ti ń kọ́ mi ní kéwù ó ti fẹ́ jákàn pé eré eléyìí ti kú kò fẹ́ sọ ní àbáyọ ó ní òun wá bẹ̀rẹ̀ sí sunkún òun sunkún báwo lòun gbégbà fà gbìyànjú fóun báwo lòun ṣe ní ráwà aláàfà láre òun náà ń bẹ lọ́hùn òun kírun òun forí kalẹ̀ fọlọ́hùn ṣe gbogbo ẹ̀ wọ́n lòun sáré pé kò yípo nǹkan yóò yípo náà ni ó náà ń wá lọ bá ẹnìkan nínú àwọn tó mọ̀ pé àáfàá ni kì í ti pólóògùn lòun lọ bá ń pa àáfàá ọ̀rọ̀ yóò yé òun nínú àwọn àáfàá rí tọ́ba bá náà wọ́n tó kí kí ni sọ fún wọn kí ó mú tẹ̀sùbáà ni sóòkè ó tẹ́wọ́ ni sóko wòsẹ́ fún ni sẹ́ni yàrá yìí lọ́kọ̀ béèrè sẹ́ni yàrá yìí kí kò sẹ́ni yàrá yìí ọ̀fẹ́ tọ́ka fún bíi tànẹ́bì àbí tàwọn sọ̀hábà sẹ́ni yàrá yìí ìyá yín ní í ṣe yín lórogún àfa bu nìyàn ìṣẹ̀ni ọlọ́run wa sọ fún àfa pé báwo ló ń fẹ́ gbé gbà àfa tó ń sọ fún àfa yẹn wá ní alẹ́ka ọmọ ǹjẹ́ ó níyà sẹ́kọ́ àníbi náà ẹbí ẹni tó lóun fakultula òun náà olóhùn níbẹ̀ ni òun níyà ọwa ni àwàbárún bíhà ant àwàbárún bíhà ant sọmọ ọrẹ ni ó fún ìyá rẹ báyìí ohun tó ní sọ pé ó sì ń ṣe dáadáa sí ìyá rẹ ọ̀ ń kẹ lójú ọ̀ ń kẹ ní mò ń ṣe dáadáa sí olóhùn ni àfa ìyálà ya dáadáa gbogbo ibi dáadáa pín sí òun ṣe fún ìyá òun tó ń àfi tó bá kun kàn mí ìtọ́lọ́hún ojú rẹ̀ gbogbo àwọn táwọn wò ká mọ sí ààrẹ bí afáwa Umar Sala Malam àtàwọn míì tó kú ní ká kó lè jàǹfààní fáwọn tọ́jẹ́rú wa náà káwọn ní ọmọ rí gbọ́ ń yí ipò káwòjó lè dà gbogbo àwọn táwọn wò wá live ká mọ sí ààrẹ ọlọ́nkọ̀sán yẹn lẹ́sàn rí àbábá wa láti kó gbòyìn ní àǹkí. naam ọ̀rọ̀ wa ni a ṣé gbogbo rárá tó ń mọ lòun ṣe sí ọ̀wá ń tọ́ rí bẹ́ẹ̀ lọ bá yà rẹ̀ wà múra à ń tẹ̀dẹ̀ lọ́ọ́ báyà rẹ̀ kọ́kọ́ sàdúrà fún ọ kọ́lọ́n yorùbá alukóra nìyà kọ́ lágbóyè ẹ̀sìn ibò náà lónìí kọ́ ọmọ lọ́lé kéwú kọ́lọ́n wa lọ́ọ́ báyà òun ẹ̀já wò ya rí náà torí pọ́ mọ̀ mí náà wọ́n sọ fún báyà kọ̀ ti ẹ̀sìn rí ó jẹ́ ni lẹ́yìn pé ah, kíkún àmọ́ wọn sàdúrà fún ọ ẹ ló fi jẹ́ pé ìyá wa ẹ mọ sàdúrà fún ọmọ ẹ mọ sí pé ọmọ ń gbìyànjú fún yẹn tọmọ abánú jẹ́ pẹ̀lú èpè ni kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀jà kún wọn lẹ́mìí ká gbà pé ohun tọ́lọ́ ni wọ́n ṣe fún wa nìyí ọlọ́run ní kẹ́ni. naam onígbà orí bẹ́ẹ̀ òun wa lọ báyọ̀ òun gbà fáwọn àdìkún wọn lọ báyọ̀ òun òun wa lọ báyọ̀ òun pé a wà khabartuha bima qala rajul pẹ̀lú ohun tá a fa àìsàn òun lọ sọ fún báyìí báyìí láfa àtọ́kùn kẹsàdúrà fún un wọ́n ní òun ni ọ̀dà kálí mọ̀ pé ìyàtọ̀ lẹ́kọ̀ọ́ ni òní fantasorat atakana leil wàjẹ́ awọ́kùtù sahar àdìkú àsìkò tá a wà àsìkò tá a kẹ́ bẹ́ẹ̀ lọ́n fáwọn ọmọ yìí ni ìyá wa ó ní yọ̀ǹwá ni ọ̀dà ìyá ti mọ̀ pé àsìkò òru ìdá kẹta nù òru fúnra ọlọ́run ọlọ́run òun máa sọ̀kalẹ̀ nínú àdìsí kúrú sí àdìsí ànẹ́bí sọ̀lá ọ̀sẹ́lẹ̀m náà wọ́n bẹ̀rẹ̀ talẹ̀ tó ní bùkátà talẹ̀ tí ń wá àlàáfíà tí ń wá báyìí. Ah! ó ní ìyá òun wá ní ọ̀dà tọ́ba òun bẹ̀ lọ́hùn fún ọ ó ní gbòó dòrò ìyá òun gbàgì ọ̀sàlùwàlá kẹ́bà kókó wá sí rí ó ní ọtọ́ wa ni kódà ń tún gbààwẹ̀ lọ́la fọlọ́run lórí pé mo fẹ́ kí kálámọ̀rí rẹ̀ kọ́ da bó o ṣe fẹ́ ó ní ìyá wa bẹ̀rẹ̀ sí ṣàdúrà láti òru àsìkò sahari àrí gbogbo àwọn ànábì ọlọ́run ó ní wọ́n bẹ̀rẹ̀ àṣehárì hum yastaghfirun bàtà wọ́n sọ̀rọ̀ ibadur rahman alladhina yamshuna ala al-ardi auna àti irú ọ̀rọ̀ tó ń sọ fún wa pé ṣe amul layli láàtò òtí walakin láàmàdù wọlélẹ̀ àmàdù kìdọ̀ kú àsìkò ọyẹ́ ló gbò ó ní ọ̀rọ̀ ìpátẹ́gùn kẹwàá dé ọwá ká kùrùkùrù yẹn làákàyè òun wá sín débi pé òun wá di pé nínú ẹni tí ń hàn nǹkan tó bá ti kà nǹkan fún un báyìí nǹkan yẹn ń dúró lẹ́sẹ̀kẹsẹ̀ ni. wọ àsìrá òhun fa àmà òun wá dẹni tó bá ti sọ̀rọ̀ kékeré báyìí òun lòun kọ́kọ́ ń gbọ́ yé. òun wá dẹni tó ní ọpọlọ tó mú bérebére àtòyé tá a lè fi nǹkan kan mí wúye. a àfáwa ni láti ibẹ̀ báyìí òun wá dẹni tí tó ń gùnkè nípa alukur'an tó yẹ sallallahu alaihi ònà wà asùbà òun wá dẹni tí ń lù ẹ́ tí bòhóró la ilmi wal hikma kẹ́ bá fàyè sọ fún wa kún mustafi dáhùn kò lẹ́yà omi sí àdàtà hàn mínà lè ilmi wàsùbà fil bòhóró fáwa ìdì inú odò àǹfààní òun bẹ̀rẹ̀ sí lùmù inú nabi sallallahu alaihi wasallam sallallahu sọ fún anabi pé asọ̀kalẹ̀ fún wọn alukurahan wal hikma yuallimuhumul kitaba wal hikma olùwárí pé gbèsè ayé òun yàtọ̀ ìmọ̀dé àfa náà wà ń pariwo wá di èèkàn nínú àwọn onímọ̀ tẹ́nìkan ò lè fọwọ́rọ̀ òun dànù òun di ẹṣin tí ń sáré bẹ́rẹ́bẹ́rẹ́ níbi mímọ̀ ọwọ́ àǹtọ́ba wa rí bẹ́ẹ̀ o fàmánkánà láhù ájà tààsàrọ̀ àlẹ́ yìí ọ̀dọ́ òhà ẹ̀yin tó bá ní bùkátà tó lágbára tí ọ̀rọ̀ ní àbáyọ rẹ̀ falẹ̀ yẹ́sì alẹ́ àbáwá ìdùá kọ́ bẹ àwọn ọ̀yá rẹ̀ pé kọ́ pé àsùn lérí yín àtórí yín wàá lùwà ogójì ìyá sí là ń ṣe fún tó máa fi ìyá rẹ̀ ni ojú ọlọ́run lórí rẹ̀ ìyá rẹ̀ ni ọbẹ̀ níṣẹ́ àdúà fàlìyẹ́sì àbàwẹ́ ìdùá ẹ̀yin ìyá náà sẹ́yìn náà ń ṣe fáwọn ọmọ yín kó tiẹ̀ tó bí yín tó fi jẹ́ pípọ́ ọmọ bá ti ń ṣe nǹkan fún yín ti ń ṣe fún yín káàmọ́ bẹ lọ́run fún pé kò ní tán lọ́wọ́ rẹ̀ ò ní ṣìṣe lábẹ́ pé kò ní ṣìṣe ni pé kò ní sẹ̀yìn tí ó fi gbèpè ẹ̀yin ni ó sì ní ṣìṣe tó fi jẹ́ pé bọ́ bá ṣe bó ṣe mọ ẹ̀ ní wo kójú bẹ́ẹ̀ lọ kó ṣe kà sí tẹ́ fi ṣépè fún un ara àwọn dáadáa tá a ti sún bí ẹni àti tí wọ́n ti bẹ̀ jáde lélẹ̀ yìí káwa wura wa lẹ́nu tòun àrẹ tọ́lọ́ bá nẹ́bi náà pé bàbá òun fẹ́ múnú owó òun mélòó àwa tá a ti tọ́lọ́ òun ti kẹta níkà ǹjẹ́ àwọn bá wa lè dé kọ́ sọ pé ọkọ̀ rẹ̀ èyí tó wọ́n jù ní a fẹ́ lò dé àtàwọn ọ̀rẹ́ mi lọ́la ọkọ̀ rẹ̀ èyí tó ní owó rẹ̀ pọ̀ tí ọ̀fẹ́ ìṣirò lẹ́yìn òun fẹ́ gbé lọ. òní pé bàbá bóyá ìṣèyẹ kórìí ni pé ń tọ́ bá tọ́ka sí tó wù ní àgbè fún un ẹni ni ní bàbá mi tọ́ bọ́ wọn lówó mi bó ṣe wù wọ́n báyà wọn náà ní ṣọ́ọ̀bù ní bàbá rẹ̀ wá dèké pé mo tí kò mú gbó kò ṣe kíní kan ni tọ̀ mo nídìí five thousand ẹ sọ fún bàbá yín pé mo wá ṣọ́ọ̀bù wọn àgbà five thousand ah wọn ní àmọ́ fún yín tẹ́ ti wá mọ́ èyí tí mo fún yín lálẹ́ gẹ̀ wọ́n lù mí ah wọn náà ti kọ àkọọ́lẹ̀ wo àbánita káàní ọmọ fún ọmọ wa káàmà da ọmọ rẹ láàmú ṣùgbọ́n bùkátà gbẹ̀yìn tá a tọwọ́ bowó ọmọ ẹni àdébí wa sọ fún ẹnìyẹn fún anta wà le lùkàlẹ́ àbíkà ẹ̀ńtọ́ lẹ́rú lọ́lẹ́rù àti wọ́ àti dúkìá tó ní bàbá rẹ̀ lónìí ọ́ bàbá rẹ̀ lónìí ọ́ ẹlòmíì ẹlòmíì gbèsè ọdẹ fún bàbá rẹ̀ kó tó mọ fún lóúnjẹ ni ìpè ẹ̀yìn bàyìn kọ́lé kan síta àwòlẹ̀ nígbà security mọ́gbà tẹ̀ sí lọ́ọ̀bì kankan ẹ̀ńtọ́ bá ti ń dé ńlá ń fi style stylishly ń gbèsè security fún bàbá rẹ̀ ẹlòmíì gbèsè alágbàṣe fún bàbá rẹ̀ pé ńgbà tọ́lọ́hún tẹ̀kú sí ẹ̀yìn mọ̀ ń pa oko dídá àyà sí nǹkan mi pé wọn náà bá wọn sọ bẹ́ẹ̀ wọn sọ bẹ́ẹ̀ nígbà tó bá rẹ o ti pàrọ̀ tẹ̀ bẹ́ẹ̀ fún bọ́ọ̀rẹ̀ kan máa ń wá lọ́rẹ̀ kẹta àbára àbáwọn ẹnìkan ní wá pé alájì kan rí kódà bàbá yín òun ló ṣe báyìí pẹ̀lú rẹ̀ kíníkan ẹ̀yin ẹ fílẹ̀ fọ̀rọ̀ wọn amúrùhùn mufawwadun ila rabbihim fílẹ̀ fọlọ́n mọ̀ sí dáadáa lẹ́yìn ikú rẹ̀ sáwọn tó já àwọn ẹni tiẹ̀ náà lábẹ́ àyà pé wọ̀yẹ́dìrà ó nàbì àwọn èèyàn wà ó pé kó dákọ̀ tẹ̀jẹ́ pé bàbá àwọn fi hàn wọ́n nẹ̀kó saburú sí wọn àwọn àwọn ẹni yé ìṣẹ̀ntà saburú sí. eléyìí ni díẹ̀ nínú àwọn ọ̀nà tá a gbà fi ṣe dáadáa sí àwọn òbí wa yálà ìyá wa àbí bàbá wa naam. alhamdulillah kọ́lọ́n kó sí ọ̀rọ̀ náà ní ohun tí ó sì ẹnì kọ̀ọ̀kan wa ní àǹfààní. naam àpẹẹrẹ gbogbo àwọn àlàyé tí a ti ń ṣe látàná tí wọ́n ti kọjá lọ wọ́n sì wò sí àwọn tí wọ́n jẹ́ àwọn òbí wọn títúmọ̀ sí pé báwọn ẹni rẹ tí wọ́n ti kọjá lọ àpẹẹrẹ bí wọ́n ti rárá sáwọn òbí wọn káwa ní olè jẹni tí wọ́n tún mọ́ mú lò ọlọ́run kọ́mọ́sálà ìjẹ́ kó lékún gbèsè ayé nìkọ̀ọ̀kan wa ní ti dáadáa. náà gẹ́gẹ́ bá a ṣe béèrè pé àpẹẹrẹ lára àwọn tó ti lọ àwọn tó jẹ́ ànábì ọlọ́run àti fún wa nírò Ibrahim àbáwọn míì náà náà wà ànábì ọlọ́run abánabi wa muhammadu sallallahu alayhi wa sallam àwọn tó kù ní baba fún wọn lẹ́gbọ̀n baba wọn wọn dúró tì wọn tó ń tún wọn sí jẹ́ mùsùlùmí àti fún wa ní ti ali asma bintu abubakar tí ìyá rẹ̀ wá tí ìyá rẹ̀ jẹ́ mùṣírikà ọ̀sẹ̀ bọ̀ táyà torí àsọ̀kalẹ̀ pé la yanhakumullahu anil ladina lam yuqatilukum fi din wa lam yukhrijukum min diyarikum àti sọlẹ̀ yìí náà lánàá káyà yẹn àtú fún wa ṣùgbọ́n àwọn tí ò tiẹ̀ já nẹ́bí ọlọ́run ká tó fún wa lápẹ̀rẹ̀ lára wọn káwa wo báwo làwọn òbí wọn bá bàrà lẹ́mìí wọn dé torí gbogbo ohun yòówù táwa ń ṣe fáwọn òbí wa a gbọ́dọ̀ tún àníyàn wa ṣe sí èsì pé à ń ṣe é pé tọ̀ kì í sásìn ìyá yìí kó fi bọ́ sàárè sí ń sin bàbá yìí kó fi bọ́ sàárè torí pé níjọ́ táwọn ń ṣe dáadáa sí wa ẹ̀mí wọn ni pé ikú tí ó bá pa ọmọ mi kó pa mí àdúrà wọn ni pé ọlọ́mọ jẹ kẹlẹ́yìn o síwájú torí pé nínú ètò tiwọn àdúrà ìfẹ́ ọmọ ìmọ̀ ọjẹ́ kí wọ́n gbé àyà pé wàlàkọ́dẹ̀ alimnal mustaqdimina minkum wàlàkọ́dẹ̀ alimnal mustaakhirin àwọn ọmọ wò kí bó ṣe yẹ kó rí ni pé òbí rẹ̀ ẹ̀kọ́ lọ́kọ́mọ ọmọ ṣe lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n mọ́ ṣẹlẹ̀ tọmọ ṣáájú ànábìsọ àwọn láti mẹ́mẹ́ kódà rí nínú àwọn àfa àwa tó ti lọ àfa àkànbẹ tí ń pè ní zari o ń pè ní zar ó bí ọmọ kẹtí jẹ umar àfa yìí wá láyé òun náà ti bímọ bàbá ọmọ zari umaru tó jẹ́ ọmọ zari wá ń sọ pé àbó òun gbàtí àbó òun kú bàbá tó bí wá ń sọ pé ìwọ ọlọ́run ọba foríjì báńkẹ́ báńgẹ́ èmi ti yá fi ọmọ mi torí pé ọjọ́ ọmọ dáadáa sí ni ṣùgbọ́n báyìí òkú ṣe tó níbi tó bá kù sí tí ò rí wọ̀ mi pé fún mi ọlọ́run èmi ti yá fi rẹ̀ ọlọ́run bá ń yá fi rẹ̀ ṣé táwa bá kú ṣáájú àwọn òbí wa ṣé wọn ò ní mọ wò ó pé ọlọ́run fún mi ń sinmi lọ́mọ tí ń dà mí láàmú yìí torí pé òní ẹjọ́ ọ̀la àròyé bọ̀ ọba dáràn lé ní kíyà rẹ̀ ọ̀tàn bàbá rẹ̀ ọ̀tàn wọ́n jọ mọ tira wọn kí gbogbo ẹbí wọ́n máa pe bàbá rẹ̀ pé ọmọ yìí ẹ wá kókó nílé fámìlì gbàtẹ̀ tí kọ́lé kótórí pé ń ba ọkọ̀ ẹbí wa jẹ́ àbẹ́yẹn ewó kọ̀ mí báwo la sì ní jẹ́rú ọmọ bẹ́ẹ̀ káwá wo ọ̀kan náà àwọn àfa wa á fún wa lápẹ̀rẹ̀ bíi mẹ́ta báwo kò wá sí rí àfa wa kẹ́mẹ́ta ń pè ní Abdulrahman Al-Hanafi wọ́n ní àwọn rí ọ̀kan nínú àwọn àfáà tóun náà jẹ́ ní rí wọ́n ń pè ní kahmas bunu hasan bunu hasan wá wà nínú ilé ọwọ́ rí àkekè nínú ilé fàhàràdà an yaqtulaha ọwọ́ fẹ́ pa àkekè yẹn tàbí kò tiẹ̀ mú kọ́ wà kẹ́kẹ́ kó fi kì í kó ń aṣọ ti ila ó wá ronú pé kí lòun lè ṣe ìyá òun sì ń bẹ nínú ilé nínú ilé kẹ́nẹ́ tọ́lá kéèké yìí náà sí kò wọ́n lọ mú gini kó wọn mọ fi rú kíní yẹn ni àbó wọn dáná sí sáà kí lòun fẹ́ ṣe kí n kọ́kọ́ sọ ní tàfà sí ni àfà wa ti ọwọ́ bọnú ìsà kéèké yẹn ìgbà tó tọ́ bọnú sa àkéèké wàjá àlẹ́tì tẹ̀dẹ̀rìbùhù àkéèké wa bẹ̀rẹ̀ sí áwò ládàá ọ̀gá ti hù àkéèké wa bẹ̀rẹ̀ sí ta ń gan tí sọ̀nà kan oró yìí wá ti pọ̀ àwọn yẹn wá dé kí ló dé kahamash bunul hasan àà ah, ah. ṣé àkekèé àtọ̀ ọ̀bọ náà sọ àkekèé ni kí ló tó fi ṣe bẹ́ẹ̀ ó ní ohun tó jẹ́ kóun ó ṣe bẹ́ẹ̀ ni pé tóun bá ní kóun ó ṣẹ̀ṣọ̀ lọ mú bi àbí nǹkan kan tóun ó kì bọ́nú hò àkekèé lè ti jáde kóun ó tó dé ìyá òun ti mẹ́nu sáré kì ọlọ́ta òun ọ̀fẹ́ kàkekèé ọ sá kọ́ jáde kóun ó tó lọ mú nǹkan tóun ó fi pa kọ́ wá ta ìyá òun sẹ́mi àti wọ fa wà nípò bẹ́ẹ̀ àwọn tó bí wa yìí tí ì rí jẹ sáà ń wò pé kí ìyàwó jẹ kébi ọ̀pá wa bí hadith àwọn ẹni tó fi ìṣẹ́dáadá sóbì rẹ̀ bẹ́ lọ́hùn àwọn tí ó ké bò mọ́lẹ̀ tó ní òun lọ fún omi wàrà tóun bá sì fún mi wàrà owó iṣẹ́ tóun bá kọ́ sí àgbómi wàrà yẹn òun èé jẹ́ ṣáájú òbí òun táwọn òbí yẹn wá ti sùn débi pé ń gbọ́ òun dé òun wá gbé lọ́wọ́ pé ẹnìkan kí òun ní tì tẹ́sí ẹ̀ bí ìṣe òun títí tílẹ̀ wá fi mọ́ òun wá gbé omi wàrà yẹn lọ́wọ́ tílẹ̀ fi mọ́ irú bẹ́ẹ̀ ni àfáwà káhámàṣì náà ṣe yí pé káàkiri bá jáde kó wọn tó lọ mugi tábàlọ ta yá òun á àbúrò ọ̀bọ̀rọ̀ ṣe yá òun ṣèbí wọn wọn pè pé ìyá dákú oníṣẹ́ ọ̀sẹ́ ni kẹ̀kẹ́ ń lé ni wọ́n ní ìyá ọ̀gbádùn ọlọ́lọ́run ó fún wọn lálàáfíà àgọ́gán ọ̀gbádùn ó gbádùn lóòótọ́ tó tẹ́ kọ́ bá gbádùn ọ̀yẹ̀kara ọ̀tá wọ́n náà ti bímọ mọ òbí ṣe rí jọ́ tí wọ́n pè é kí àrọ́mọ́ ń gbóná tó ní nǹkan kan lápò wọ́n wàá kọ oògùn kan kó oògùn tí wọ́n kọ fún wa ni o lè débi tó rọ oògùn tí wọ́n bá ṣírò rẹ̀ tí wọ́n sọ pé òun padà bọ̀ wá nítorí pé tọ̀ ọ̀bá ní ráwìn owó àpò ọ̀ka bẹ́ẹ̀ ni wọ́n ti wá wò wá àwọn ọ̀yá yìí ọ̀kan náà wà fún ni ó ní innahu min hayya atili kulla anwahil ana watamannatil fala àwọn nàjà abẹ̀rẹ̀tìkọ́ afa kama sin to fi bẹ́ẹ̀ ni o o ní khiftu an taharuja min al-juhur fatajiha ila ummi fatalidaguha ilé ìbẹ́nu ọ̀rọ̀ àfáwà tíra tó ń pè bẹ́rù lùwàlídìí àfáwà Tortushi alákọ̀ọ́kọ́ ni nínú àpẹẹrẹ àwọn ẹni rè tánà ẹlẹ́ẹ̀kejì àfáwà Zainul Abidin ọmọ Hasan ọmọ Ali hasan ọmọ ali àwọn òbejì ọmọ fatima ọmọ anabi ọmọ ọmọ anabi sallallahu alayhi wa sallam wọn inú tí wọn mọ̀mọ́ ni pé ọ jẹ́ ọmọ dáadáa sáwọn òbí rẹ̀ ọwọ́ akúkú yá gbogbo yẹn láwọn ọkọ ẹni ni ní ha ah, bó o ṣe mọ̀ sí dáadáa sí ìyá rẹ̀ tó ta mọ́lẹ̀ ni rẹ̀ ṣùgbọ́n ààrí ọrí kọ́ jẹun pẹ̀lú ìyá nú abọ́ kan ṣoṣo ó ní kì í ṣe pé òun kórìíra yóò làwọn ibi jẹun pọ̀ ṣùgbọ́n o ẹ̀rù ń bà wọn àǹtẹ̀sibikọ̀ ilẹ̀ àmà sábàkọ́ ti ilé ìhì àyínú ha fà kọ́ di àkọ́kùtù ha. ó lè jẹ oúnjẹ náà ní bí ìyàwó kó jẹ́ ń bu àmàlà tó tó sodo yìí mo fi sàkọ́ ẹrẹ́ ni ọwọ́ òun wá kọ́kọ́ mu ṣáájú ìyá òun òun wá òkú tóun bá ṣáájú yóò òun mú ẹran àbí ibi tí ẹ̀mí yóò òun lọ kóun fẹ́ bù ọwọ́ àwọn jọ pàdé lójijì òun lòun wá kọ́kọ́ bù bẹ̀ ọmọ jẹ́ pé òun ṣe ìyá òun látara rẹ̀ pé ohun tí ojú rẹ̀ rí tí ń wo ojú ẹ̀ tí ń wo ẹ̀mí rẹ̀ ọwọ́ tòun ṣáájú rẹ̀ débi àwọ́jọ pàdé àwọn àjọ bù lòun wọ́n fi wò pé kíyà wọn jẹ ohun tó bá wù wọn bá bù lọ́tọ̀ kó fún un lọ́tọ̀ ọlọ́run kọba àkáwọn ẹni rẹ̀ tàbí kò sàwọn ẹlẹ́ni rẹ̀ tọ́tà bá sọ pé wọ́n àlèhí kìnnà bí sọ́ọ̀lìhìn ọlọ́run dàwọn ẹni pọ̀ máwọn ẹni rẹ̀ já lé wọn bá á ṣiṣẹ́ rẹ̀ ni o. ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ pabambari tí wọn ní òfin mọ̀ pé báwo ló ṣe tún di ọ̀kan náà àwọn àgbà àfa tó ń pè ní Suleiman bonu Hayub àfa wa Suleiman bonu Hayub ó ní laqad makastu utlubul ilma wabtaghi ifsal ó ní òun lò hatlubul ilm tóun wá ìmọ̀ fún ohun tí ò kéré ní odidi ọdún mẹ́wàá òun fẹ́ kóun fẹ́ há alukur'an tòun ti gbogbo wàhálà òun yìí òun ọmọ alukur'an ká kódà fatia ò jókòó sóun lórí kóun orí ha àbí kóun orí kà pẹ̀lú àwọn àkàmù rẹ̀ ó ní fa'azza alayya dhalika ọwọ́ alágbára fún mi pé báwo mo fẹ́ gbé gbà kéwì mo sì fẹ́ ó ní wàkádà ṣéyíkí ìyẹ́ àsìmí ni kódà àfa àti nkọ́mi ṣéwù ti nkọ́mi nálùkọ́rán ti nkọ́mi ní kéwù ó ti fẹ́ẹ́ jákàn pé eré eléyìí ti kú kọ̀fẹ́ sọ ní àbáyọ ó ní òun wá bẹ̀rẹ̀ sí sunkún òun sunkún báwo lòun gbé gbàfà gbìyànjú fóun báwo lòun ṣe ní ráwà aláàfà láre òun náà ń bẹ lọ́wọ́ òun kírun òun fẹ́rù kanlẹ̀ òun ṣe gbogbo ẹ̀ ó lóun sáré pé kò yípo nǹkan yóò yípo náà ni ó ní wọ́n á lọ bá ẹnìkan nínú àwọn tó mọ̀ pé àáfàá ni kì í ti polóògùn lòún lọ bá ń pa àáfàá ọ̀rọ̀ yóò yé òun nínú àwọn àáfàá rí tọ́ bá bá wọ náà wọ́tọ́ so kí lọ́ọ́ sọ fún kí ni wọ́n sọ fún wọn kí lọ́ọ́ sọ fún wọn sókè ó mú tẹ̀sùbáà ni sókè ó tẹ́wọ́ ni sókè ó wòṣẹ́ fún ni sẹ́ni yàláyé lọ́kọ̀ béèrè sẹ́ni yàláyé kí ni kò sẹ́ni yàláyé ọ̀fẹ́ tọ́ka fún bíi tànẹ́bì àbí tàwọn sọ̀hábà sẹ́ni yàláyé yà yín ni ṣé àyín ló rogún àfa bu nìyàn ìṣẹ̀nire ọlọ́run wa sọ fún àfa pé ah, báwo lòun fẹ́ gbé gbà àfa tó ń sọ fún àfa mi wá ní à alẹ́ka òmù njó níyà sẹ́kọ́ níbi náà ẹ̀bìyẹn tó lòun sẹ́ lọ́hùn pé àwọn tó gbọ́ súnmọ́ ànẹ́bí yé ni pé so níyà láyé fakultula òun àm olóhùn níbẹ̀ ni òun níyà ọwa ni àwàbárún bíhà àǹtí àwàbárún bíhà àǹtí sọmọ ọrẹ ni ó fún ìyá rẹ̀ báyìí ohun tó ní sọ pé òun sì ń ṣe dáadáa sí ìyá rẹ̀ ọ̀ ń kẹ́ lójú ọ̀ ń kẹ́ ní mò ń ṣe dáadáa sí ó lóun ní àfa ìyálà ìyá dáadáa gbogbo ibi dáadáa pín sí òun ṣe fún ìyá òun tó ń mọ àti tó bá kun kan mí tọ́lọ́hún ojúwe gbogbo àwọn táwọn wò ká máa ṣí ààrẹ bí àfa wa Umar Sala Malam àtàwọn míì tó kun ní kàmú kó lè jàǹfààní fáwọn tọ́jẹ́rú wa náà káwọn ní ọmọ rí gbọ́ kó yípo káwọ́jọ́ lè dáa ṣùgbọ́n àwọn táwọn wà live ká mọ̀ sí ààrẹ ọlọ́nkọ sọ yín lẹ́sìn rí àbábá wa láti kó gbóyin ni à ń kí. naam ọlọ́wà ni a ṣé gbogbo dára tó mọ̀ lòun ṣe sí ọwọ́ àtọ́ bá rí bẹ́ẹ̀ lọ bá yà rẹ̀ wà múra àǹtẹ̀dẹ̀ ulak the epsil quran wàlfíkì fi dín lọ bá yà rẹ̀ kọ́kọ́ sàdúà fún ọlọ́run ju rálù quran rà kọ́ lágbóyè ẹ̀sìn ibùn náà lónìí kọ́ ọmọ lọ bá yà báyà kọ̀ tiẹ̀ sìn rí ó jẹ́ nílé náà ni pé ah, kíkọ́ àmọ́ ọmọ ṣàdúrà fún ọ ẹlọ́tí pé ìyá wa ẹ mọ ṣàdúrà fún ọmọ ẹ mọ ṣe pé ọmọ ń gbìyànjú fún yẹn tọ́ máa bá nú jẹ́ pẹ̀lú èpè kò sí ní ṣe fún tẹ́ẹ̀fì yìí bàbá mi náà bẹ́ẹ̀ ni kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀jà pin wọ́n lẹ́mìí ẹ mọ̀jà sọ wọ́n dọmọkọ́mọ̀ látara ọ̀kánjúà àbí àìlẹ́mi ká gbà pé ni wọ́n ṣe fún wa onígbà orí bẹ́ẹ̀ òun wà lọ báyọ̀ òun gbà fáwọn kò ń lọ báyọ̀ òun òun wà lọ báyọ̀ òun pé a wà khabartuha bima qala rajul pẹ̀lú nta àfa àìsàn òun lọ sọ báyìí láfa àwọn kẹsà àdúrà fún a wọn ni òun ni ọ̀dà kálí mọ̀ pé ìyàtọ̀ lẹ́kọ̀ọ́ ni òní fantasorat atakana leil wàjẹ́ awọ́kùtù a wà àsìkò tá a kẹ́ bẹ́ẹ̀ lọ́n fáwọn ọmọ yìí ni ìyá wa ó ní ìyọ̀wọ́ ni ọ̀dà ìyá ti mọ̀ fúnra ọlọ́run ọlọ́run náà wọ́n sọ̀kalẹ̀ nínú àdìsí kúrú sí àdìsí àdìsí sallallahu alaihi wasallam tó wọn bẹ̀rù talẹ̀ tó ní bùkátà talẹ̀ tí ń wá àlàáfíà tí ń wá báyìí ah. ó ní ìyá òun wá ní ọ̀dà tó bá òun bẹ̀ lọ́hùn fún ọ ó ní gbòó dòrò ìyá òun gbàgì ọ̀sàlùwàlá kẹ́ bá kó wá sí rí ó tó wá ní kódà ń tún gbààwẹ̀ lọ́la fọlọ́hùn lórí ari ko gba àwọn anabi Ọlọ́run ó ní wa bil asihari hum yastaghfirun bàtà sọ̀rọ̀ wa ibadu rahman alladhina yamshuna ala al-ardi awna àti irú ọ̀rọ̀ tó ń sọ fún wa pé ṣe amúlẹ́ìlì láàtó òdì wàlákin láàmàdùn wọlélé àmàdùn kìdọ̀ ò abiláwọn bí wọ́n ṣe gbé wá ń bò mí pé ọfà òru làdúà àtàzà òbí dùà ìwọ́ tẹ̀sídẹ̀rì yìí. ìyàwó abẹ́rẹ́ sí bẹ́ẹ̀ lọ́run láti àsìkò sáàrì títí tí àlùfájà fi yọ sílẹ̀ fi mọ ìyàwó ń bẹ lọ́hùn fóun ìyàtọ̀ ajílẹ̀ ti ń gbàwẹ̀ àfáàní wàláhì fastajaba Allahu lí ọlọ́run wá gbàdúrà òun ọwọ́ ni kà hánà mọ́ kánà àkìlí ṣamṣan ha sahaba sọ́yìf ó ní ìyá òun parí àdúrà tọ́lọ́run pé ọjọ́ tó báyìí bíi pé ọpọlọ òun bíi òrùn tó yẹ àsìkò làákàyè òun wá sín débi pé òun wá di pé nínú ẹni tí ń hàn nǹkan tó bá ti kàǹkẹ́ fún òun báyìí nǹkan yẹn ń dúró lẹ́sẹ̀kẹsẹ̀ ni. wọ àṣírà òhun fa àmà òun wá dẹni tẹ́gbọ́n tó bá ti sọ̀rọ̀ kékeré báyìí òun lòun kọ́kọ́ ń gbọ́ yé. òun wá dẹni tó ní ọpọlọ tó mú bérebére àtòyé tá a lè fi nǹkan kan míì wé. a àfáwa ni láti ibẹ̀ báyìí òun wá dẹni tí wọ́n ń gùnkè nípa alukur'an sallallahu alaihi òní wà asbah òun wá dẹni tí ń lù ẹ́ fi buhuril ilmi wal hikma gẹ́gẹ́ bá fàyè sọ fún kun mustafidan kulla yawmi siyadatan minal ilmi wasba fil buhuri fawaidi inú odò àǹfààní òun bẹ̀rẹ̀ sí lùmù inú ikma nabi sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam pé asọ̀kalẹ̀ fún wọn alquran wal hikma yuallimuhumul kitaba wal hikma olùwárí pé gbèsè ayé òun yàtọ̀ ìmọ̀dé à àfáà náà wà ń pariwo wá di èèkàn nínú àwọn onímọ̀ tẹ́nìkan ò lè fọ́ ọ̀rọ̀ òun dànù òun di ẹṣin tí ń sáré bérebére níbi mímọ̀ ọwọ́ àǹtọ́ba wa rí bẹ́ẹ̀ o faman kana lahu ájà ta'athar alayhi qada'uha ẹ̀yin tó bá ní tó lágbára tí ọ̀rọ̀ ní àbáyọ láyé rẹ̀ falẹ̀ yẹ́sì alẹ́ àbáwá ìdùá ọbẹ̀ àwọn ọ̀yà rẹ̀ pé kọ́ ọmọ bóun ṣàdúrà fún un ó tún mọ̀ pé àyí tó náà ń kó àwọn ajagun ta táwọn ọmọ wa sọ pé àwọn làwọn sọ ọ́ déyàn pé àsùn lérí yín àtórí yín wàá lùwà ogójì ìyá sí là fún tọ́mọ àfi ìyá rẹ̀ ni ojú ọlọ́run lórí rẹ̀ ìyá rẹ̀ ni ọbẹ̀ níṣẹ́ àdúà fàlìyẹ́sì àbàwẹ́ ìdùà ẹ̀yin ìyá náà sẹ́yìn náà ń ṣe fáwọn ọmọ yín kó tiẹ̀ tó bí yín lóbi jẹ́ pé tọ́mọ bá ti ń ṣe nǹkan fún yín ti ń ṣe fún yín ká mọ bẹ́ lọ́run fún pé kò ní tẹ́ lọ́wọ́ rẹ̀ ò ní sìnṣe lábẹ́ pé kò ní sìnṣe ni pé kò ní sẹ̀yìn tí ó fi gbèpè ẹ̀yin ni ó sì ní sìnṣe tó fi jẹ́ pé bọ́ bá ṣe bó ṣe mọ ẹ̀ ní wo kójú bẹ́ẹ̀ lọ kó ṣe kàtí tẹ́ fi ṣépè fún ara àwọn dáadáa tá a ti sún bí ẹni àti ohun tí wọ́n ti bẹ̀ jáde lélẹ́yìí káwa wura wa lẹ́nu tọ́lá ní tọ́lọ́ bá nẹ́bí náà pé bàbá òun fẹ́ múnú owó òun mélòó àwa tá a ti tọ́lọ́hún ti kẹta níkà ìjà bàbá wa lè dé kọ́ sọ pé ọkọ̀ rẹ̀ èyí tó wọ́n jù ní a fẹ́ lò dé àtàwọn ọ̀rẹ́ mi lọ́la ọkọ̀ rẹ̀ èyí tó ní owó rẹ̀ pọ̀ tí ọ̀fẹ́ ti rò lẹ́yìn òun ọ̀fẹ́ gbé lọ. à òní pé ah, bàbá bóyá ìṣẹ̀yẹ kórìí ni pé ń tọ́ bá tọ́ka sí tó wù ní àgbè fún un ẹni wá ní bàbá mi tọ́ bó wọn lówó mi bó ṣe wù wọ́n báyà wọn náà ní sọ́ọ̀bù ní bàbá rẹ wá dèké pé mo tí kò mú gbó kò ṣe kíní kan ọwọ́ ni tọ̀ mo ní di five thousand ẹ sọ fún bàbá yín pé mo wá sọ́ọ̀bù mo á five thousand ah wọn ní àmọ́ fún yín tẹ́ bá ti wá mọ́ èyí tí mo fún yín lálẹ́ gẹ̀ wọ́n lù mí ah wọn náà ti kọ àkọọ́lẹ̀ àbánita káà ni wọ́n fún ọmọ wa ká máa da ọmọ rẹ̀ láàmú ṣùgbọ́n bùkátà gbẹ̀yìn tá a tọwọ́ gbowó ọmọ ẹni àdébí wa sọ fún ẹnìyẹn fún sàhábà yẹn anta wa maluka li abika ẹ̀ńtọ́ lẹ́rú lọ lẹ́rú àti wọ àti dúkìá tó ní bàbá rẹ lónìí ọ́ bàbá rẹ lónìí ọ́ ẹlòmíì ẹlòmíì gbèsè ọdẹ fún bàbá rẹ kó tó mọ fún lóúnjẹ ni ìpè ẹ̀yìn bá yín kọ́lé kan síta àwọn olè nígbà security mọ́ gbàtà ìfi lọ́ọ̀bì kankan ẹ̀ńtọ́ bá ti ń dé ìlà ń fi style stylishly ń gbèsè security fún bàbá rẹ ẹlòmíì gbèsè alágbàṣe fún bàbá rẹ pé ńgbà tọ́lọ́hún tẹ̀kú sí ẹ̀yìn mọ̀ ń pa oko dídá ẹ mọ̀ ń pọkọ dídá so ìmọ̀ dapò yín lẹ́mọ̀ mójútó bàbá rẹ̀ mọ̀ ń pọkọ dídá bọ́ọ̀sì kì í ti pọ̀ ń lo bàbá rẹ̀ lálágbàsí torí àwọn tó fẹ́ ṣe fún yín kí ló tó ṣe fún tẹ́lẹ̀ nígbà tí ọmọ bọ mójútó kò rẹ̀ ìgbà tí ọmọ mójútó dúkìá rẹ̀ kí ló tó ọmọ ṣiṣẹ́ yẹn fún tó jẹ́ ká gbàtọ́ tó fi kọ́ kẹ̀kẹ́ lọ́rùn tó jẹ́ pé iṣẹ́ tó lè gbé fún yẹn tẹ́nì kí ọmọ ṣe kí ọmọ gbowó ń bẹ̀ ọ pé sálárì tí mo lè mọ fún yẹn yẹn kí n kó mọ fún bàbá mi bàbá rẹ̀ wá dọmọ ọ̀dọ̀ ṣùgbọ́n náà sọ̀rọ̀tù sáà inú àmì ìpayé ń parẹ́ lọ tánibí náà sọ náà nìyẹn pé àǹtẹ́lì dalẹ̀ amat rọ̀bátà ha nígbà táwọn afáàn túmọ̀ rẹ̀ wípé ẹrú yọmọ bí ọ̀gá rẹ̀ nígbà táwọn afáàn tún túmọ̀ kí wọ́n ní kí èsì pé bóyá pé ẹrú nìkan pé ká mọ̀ jẹ́ pé á bàbá wa bí ẹrú á mọ̀ gbéṣẹ́ fún un láàfin mọ̀ ọ̀dọ́gbọ́n fún un lówó tó dì sáàfún tó lẹ́tọ̀ọ́ sínú dúkìá wa kọ́mọ̀ jẹ́ pé wọ́n jẹ́ pé àwọn ìyàwó wà nípò ẹrú kọ́mọ jẹ́ pé ábẹ́nu pé àwọn ọ̀yá wa àbáwọn òbí wa ti bí ọ̀gá àwọn lọ́mọ tí ọmọ jẹ́ náà àmọ́ ajé àmì òpin ayé ọlọ́nkọ́ sànù ẹnì kọ̀ọ̀kan wa so apẹ̀rẹ̀ wa sákèsì lè ká wu àwọn ènìyàn ní àdó ẹ̀ nìyí gbà bí wọn náà ṣe ń fa àti òtòrò àwọn tó ṣe kíní kẹ gba àwọn òbí rẹ ládùúà sí dáadáa sọ́dọ̀ wọn ṣùgbọ́n so tó o débẹ̀ wọ́n àwọn ẹlẹ́la wọn kọ́ ọlọ́mọ ọwọ́ náà ń jọ kó sí ni nì á ọlọ́run kò kú ọyọ o kọ́ sànù àwa náà gbogbo àwọn atóbi wa ń bẹ láyé ọlọ́run já páàsì lára wọn jáwọn náà páàsì lára wa torí pé bóbi náà bá mójútó wọn yóò rojọ́ wájú Allah subhanahu wa ta'ala ibi tí a dúró lé ní náà ni eléyìí kí ọlọ́run kí ó ṣe àlékún àgbẹ́yà àti lílo ọ̀rọ̀ rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa. sallallahu alayhi wa bariki ala muhammadi wa ala alihi wa sahbihi wa sallim ọpẹ́ ni fún ọlọ́run tó ṣe nírọ̀rùn fún àwọn olùbánisọ̀rọ̀ wa níwọ̀n tó kù díẹ̀ tí ó fi wákàtí kan sórí ọ̀rọ̀ ìwọ̀ tí àwa ọmọ ta jẹ àwọn òbí wa fún àǹfààní àwa tá a bá níbi èrè kàbí kejì zero nine zero seventy seven seventy one eighteen eighty one àbí zero eight zero seventy five seventy seven eighty one. waaleykum salaam wa rahmatulah orúkọ yín bìtẹ́ dín pè. waaleykum salaam wa rahmatulah barakatu orúkọ yín àti bìtẹ́ dín pè wá. salaamaleykum. waaleykum salaam à ń da yín lóhùn. salaamaleykum. ọ̀ ọ́ dàbí pé nẹ́tíwọ́ọ̀kì ni. nẹ́tíwọ́ọ̀kì ni ó fà wá ń gbọ́rọ̀ yín ṣùgbọ́n yóò gbọ́ tiwa. Ah. zero eight zero seventy five seventy seven eighteen eighty one àwa tí a bá ti fẹ́ ṣe ìkúnlọ́wọ́ fún ètò yìí ètò wa jaiz bank account wa òun ni zero zero zero five one zero three one seven nine naam ẹ ti wà pẹ̀lú wa. Ìdáwọ́ ìtọ́ ń dábọ̀ tàbí. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Na Abdulwani láti Sagini náà. Naam naam. Naam. À ń gbọ́dọ̀ yìí. Ìbéèrè sí afẹ́bẹ̀rẹ̀ mi nípa àwọn orúkọ náà ní bábù tuntun ya, ya bíi Muhammad eh, Isa níbi muhammad yusuf báyẹn tó máa fi muhammad sí ọ̀pọ̀lọpọ̀ àwọn orúkọ yẹn muhammad ismail. alákọ̀ọ́kọ́ bẹ̀ yóò dùn mọ́ wa kọjá pé lórí àwọn kẹta bá sọ ní káwọn béèrè béèrè lórí wọn á dá yín lóhùn wípé ǹjẹ́ lè ṣe tẹ̀ríkìbù pé èèyàn ń yusuf lápẹẹrẹ tàbá fẹ́ ká mọ̀ pé muhammadu yusuf muhammadu isa eléyà ọ̀wẹ́tọ̀ muhammadu ń bẹ lọ́tọ̀ sápáná isa ń bẹ ní ọ̀tọ̀ ní pé àyíkẹ́ pé muhammadu yusuf rọ muhammad ọ̀tọ̀ yusuf ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni ìṣẹ́jẹ́ nìyẹn. ẹ ti wà pẹ̀lú wa o. Asalaamu aleykum wa rahmatullahi wa barakatuh. Wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín mi jẹ́ Jíngbè. Orúkọ mi Mọ̀mọ́dù Jamiu Kadara Lala Jẹ́kọ̀ Sẹ́yìn. Orúkọ yín mi Jamiu. Irú ìyàpọ̀ wà tó jẹ́ pé wọ́n ṣe àsálàtù ní mọ́ṣáláṣí. Wọ́n ti wá lówó tí wọ́n máa ń dá. Ọdọọdún ìgbà tí ìyá yẹn wá fẹ́ kú wá sọ pé káwọn ọmọ wọn máa bá wọn dá owó yẹn tó wọn bá tẹ̀ sí láyé mọ́. Ǹjẹ́ ó tọ́ sílọ̀ bẹ́ẹ̀? Owó yẹn owó mọ́ṣáláṣí ni àbówó kílẹ̀ pé. Tọ́ bá jẹ́ pé ẹ rí i pé owó tí wọ́n ń dá ìmọ̀ṣáláṣí wọ́n ń dá sí kọ̀ṣà burú ń bẹ̀ ọ̀pọ̀ tó bá jẹ́ pé ìtàn ń pè lásàlátù láyé òde òní báyà kọ́ ọmọ ọjọ́ kí kọ́ ọmọ ọkùnrin kí kọ́ ọmọ lọ sáwọn òde tí ọ̀tọ́ àbí tó pé àtọkùnrin àtọkùnrin ọmọ lúpọ̀ ni so tí òkú bá sọ àsọ́lẹ̀ táwárí pọ́ takò lànà nẹ́bì àní musẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn. ẹ ti wà pẹ̀lú wa aleykum salaam wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah. nẹ́tíwá wa aleykum salaam. ojú òpó ni ó ń ṣe báwọn ọlọ́run kó ṣàfojú àmójúfẹ́ ní kọ̀ọ̀kan wa lórí ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa tán ìbéèrè tẹ́ni àkọ́kọ́ kọ́ béèrè òun náà ni ó ṣẹlẹ̀ lẹ́lẹ́kejì tí àwọn ọ̀sáàsù fẹ́ báwọn bàbá wa sọ yìí bóyá kẹ́ báwọn. Ah, nígbà tí a pè wọ́n ní orúkọ àwọn ni Muhammadu Jami ó kọ́ yín nínú kẹ́mọ́ jẹ́ Abdul Jami torí pé ọlọ́run Jami unes nínú kọ́ ọlọ́run torí pé ọ̀rọ̀ wa ń bẹ lẹ́nu pé Jami lásán àbí àbíkẹ́sọ̀ kó kọ́ mi ní Jami ṣùgbọ́n ká pé Muhammadu Jami tẹ́ẹ̀ bá jẹ́ Muhammad Muhammad àbíkẹ́yìn ọjẹ́ jami bó ṣe jẹ́ ni irú béèrè tí ẹni àkọ́kọ́ béèrè náà nìyẹn kí á take note ti àwọn kan yẹn. ẹ ti wọlé o wàlẹ́kùn sálàmù ọ̀tún orúkọ yín bí tẹ́tí ń pè. náà gbà fún wa. orúkọ yín bí tẹ́tí ń pè. látàlẹ́ bọ́ ni ni. ń bọ́ ni olóńkó ló ń bọ́ ni. Fẹ́rí ọ̀rọ̀ tẹ sọ. Bí tẹ wà, ariwo pọ̀, ariwo pọ̀. Ariwo pọ̀ ń bí tẹ wà ó.

èyí tí a ní fún. fún àǹfààní àwọn tí a bá sì fẹ́ ṣe ìkúnlọ́wọ́ fún ètò yìí tó àlèhódà jaiz bank account wa ní zero zero zero five one zero three one seven nine gbogbo ẹ̀yin tí ẹ sì ń sọwọ́ sílùú pátápátá gbogbo yìí ni àtẹ̀rẹ́ńsẹ́ yìí ní ndí ọ̀dọ̀ wa ọlọ́run bá ní san yín ní ẹ̀san lóore títí ọ̀la tí a tún mọ pàdé àwa tí a lẹ́yìn ètò zero eight one eighty seven ninety nine sixty one eighty nine. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا يا رب إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء